ẹnlẹ́ o ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sórí àyọkà pẹ̀lú àyọkẹ́ oge èmi ọmọ yín olólùfẹ́ yín fọláṣadé àyọkẹ́ oge ló tún dé lónìí gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ní ìpele tí ó kọjá àlejò gòdògbò kan wọlé táwa ni àlejò gòdògbò yìí ta ni a fi jọba lónìí ni a ó fi àdàgbà àkórí eléyìí ajílàlọ̀ ṣọdé la ó síbì kan ká tó bọ́ sí àkórí kejì ẹ máa bá mi ká lọ. àjòjì tí ń wo ẹni tó wà lórí àpèrè fúlùwà rẹ̀ náà ń wò ó bọ̀ bí ẹran àgùntàn bí wọ́n ti ń súnmọ́ ó rí pé ọmọlúàbí ẹ̀dá ni àjòjì tó dé inú rẹ̀ sì bẹ̀rẹ̀ sí bàjẹ́ nítorí ó rò pé ọmọlúàbí ẹ̀dá yóò gbadé mọ́ òun lọ́wọ́ ni àwọn ìjòyè bá béèrè pé kí ni kí àwọn ti ṣe ti ọmọlúàbí ẹ̀dá tó wọlé dé lọ́wọ́ ọba tuntun tí wọ́n fẹ́ fi jẹ ìbàjẹ́ ènìyàn ń wo ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ tìkàtẹ́gbẹ́ ó ní kò sí ṣíṣe kò sí àìṣe á fi ọkùnrin yìí bọ Ògún ni ọkùnrin yìí tí mo mọ̀ dáadáa ní ìlú mi ni ó rò pé ọ̀rọ̀ òun lèmi ni o ṣùgbọ́n èmi kò gbá tirẹ̀ mo kàn ń fi ojú fẹ́ ni ẹ lọ pa eléyìí tó rò pé òun nìkan ni Olódùmarè gbà fún bí ìbàjẹ́ ènìyàn ti ń sọ̀rọ̀ sí ọmọlúàbí ẹ̀dá tó wà ní orí ìkúnlẹ̀ gbogbo èrò tó wà ní gbàgede ló la ẹnu kalẹ̀ tí wọn ò lè pàdé àwọn ìjòyè ló parí ọ̀rọ̀ wọ́n ní ìdánwò ti parí àwọn ti mọ ẹni tí adé yẹ ìbàjẹ́ ènìyàn ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn tán kí ó tó rí i pé òun ti sọ̀rọ̀ jù ṣùgbọ́n àwọn èrò ìlú kò fi orí ọ̀rọ̀ náà jì wọ́n gbé adé fún ọmọlúàbí ẹ̀dá wọ́n sì fẹ́ lọ fi ìbàjẹ́ ènìyàn ṣe ẹran ògún ọmọlúàbí ẹ̀dá tó wá di ọba ló bá ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ tọrọ àforíjì fún ìwà ọwọ́ rẹ̀ òun náà sì ṣe ìpinnu láti tún ìwà rẹ̀ ṣe lẹ́yìn ìgbà tó lo ọjọ́ díẹ̀ ní àhámọ́ hmm, ẹ̀yìn èèyàn ọmọlúàbí ẹ̀dá ṣe gbé eléke ìbàjẹ́ ọmọ ènìyàn nígbà tí bàbá mi yóò fi parí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ yìí ọjọ́ tí ń rebi àná òòrùn tí ń rebi àtiwọ̀ ìyá mi náà ti wà pẹ̀lú wọn àwọn náà sì fi ọ̀rọ̀ kún èyí tí bàbá mi sọ látẹ̀kan ní ìparí ọ̀rọ̀ ìyá mi sí mi wọ́n ní inú rere rẹ yóò mọ ọkọ ọyọ lọ́wọ́ oníbàjẹ́ ayé bí ìwọ bá jẹ́ ọmọlúàbí ẹ̀dá mọ́ gbàgbé o sàlọ̀ fáyé bí orí wọn níwájú kí wọn kí wọn bí o bá bá ayé lẹ́yìn kí o gẹ̀ wọ́n gẹ̀ wọ́n àti àwọn tí àti àwọn ohun tí bàbá àti ìyá mi sọ rí àti èyí tí ojú mi tó n ò sọ díẹ̀ fún yín nínú àwọn ìtàn tí ẹ ó kàn níwájú. Hmm. ẹ̀yin èèyàn ẹ̀kọ́ tí a rí kọ́ lórí èyí tí a kà tán yìí òun ni wípé kò sí níbikíbi tá a bá ti bára wa ní ipòkípò tá a bá ti bára wa kò bá jẹ́ irú ẹnikẹ́ni tó bá wà lágbègbè wa inú rere wa yóò máa kó wa yọ ẹ má jẹ́ ká ṣe ìbàjẹ́ ènìyàn nítorí pé èéfín nìwà bó pẹ́ bóyá yóò rúgbó àwọn èèyàn sì mọ̀ òun ló fa èyí tó ṣẹlẹ̀ sí ìbàjẹ́ ènìyàn ní ìlú èéfín nìwà ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ jí gbọ́ mi títí di ọjọ́ mi ọjọ́ re tí a tún máa mú àkórí kejì ìwé ajílálọ̀ṣọ́ wá fún yín èmi ọmọ yín olólùfẹ́ yín fọláṣadé àyọ̀kẹ́ òye lónìí ire o ire lójú owó rí ire lójú gbogbo àwọn àrí ẹ máa gbọ́ wa kẹ́sì máa ṣègbádùn ó dàbọ̀.